àti jáàmà wípé àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà wọn ó gbọ́dọ̀ pé sí wa lára ká tó lè jẹ́ onígbàgbọ́ òdodo a ti sọ nípa alákọ̀ọ́kọ́ níbẹ̀ ìyẹn al-imanu billahi tẹ́pọ̀ gangan onípìlẹ̀ onígbòǹgbò tó ṣe pé bí ilé tá a fẹ́ kọ́ ni tí ó bá ti nípìlẹ̀ ilé òun yọ dà wó bẹ́ẹ̀ náà ni ìnígbàgbọ́ sọ́lọ́run ọba ló ṣe jẹ́ ìnígbàgbọ́ sọ́lọ́run ọba yìí nǹkan mẹ́rin ńlọkọ́nu ìnígbàgbọ́ pé ọlọ́run ọba ọba ti ń bẹ ni ẹlẹ́ẹ̀kejì ìnígbà wípé ńlọba tó ń dá ọba tí ń rẹni ọba tí ń pani tí ń yẹni ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta ni pé ìnígbà pọ̀ nìkan lẹ́yìn ká máa sìn lónìí nìkan oṣù tí ò pé méjì ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ ni pé ìnígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́n ọba níbi àwọn orúkọ àtàwọn ìròyìn èyí tó sì pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ níjókòó tòní lágbára ọlọ́wọ́n ìnígbàgbọ́ sáwọn màláìka ọlọ́run orí kóka ló náà jẹ́ ní ìbámu sí hadithi jubril yẹn ni pé malako jubril nígbàtí ó wá bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó béèrè àwọn ìbéèrè bíi mélòó kan lọ́wọ́ rẹ̀ láàrin ni pé fa akhbirni anil iman sọ fún mi nípa kíni tí ń jẹ́ imani ànábì wa ń dá lóhùn pé al iman an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. yẹn nípa níbí ó dákọ kéèyàn onígbàgbọ́ sáwọn màláíkà ó kà kún orígun kan nínú àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà àwọn wá ní àwọn màláíkà àwọn wò ni wọ́n ṣe àwọn màláíkà yìí alamun ghaibiyun makhlukun عابدون لله تعالى وليس لهم من خصائص الربوبية والألوهية شيء خلقهم الله تعالى من نور ومنحهم الانقياد التام لأمره والقوة على تنفيذه قال تعالى ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستسحرون ولا يتسح ولا يتحسرون yẹn nípa àwọn màláíkà tí a ń sọ nípa àwọn yìí alamun wọ́ọ̀dù kan ńlá wọn náà àgbà ńlá kan àgbà ńlá ayé kan ńlá àwọn màláíkà ńlá wọn náà ò ní wọn jẹ́ ṣùgbọ́n tí ó yàtọ̀ sí tiwa gẹ́bíyù ní tiwọn wọ́ọ̀lù tó ṣe pé a lè fojú rí ò ní wọn jẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀dá ni wọ́n o bọ́lọ̀ ń ṣe dá wa ń lọ ṣe dá wọn náà makhlukun ọlọ́run ló dá wọn abiduna lillahi ta'ala aláwọn màláìka yìí ọlọ́run dá wọn fún kálíbà àmọ́ sin ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ẹ̀ lè dá wọn walaysa lahum min khasa'is rububiyyah àwọn màláìka yìí bọ́lọ̀ ń ṣe àdá wọn bí a ṣe lágbára tó wọn à ní nǹkan kan lọ́dọ̀ nínú àwọn nǹkan tá a lè pè ní tí fi jẹ́ rọ́bù tí fi jẹ́ ọba tí ń tọ́jú tí ń rí ẹ̀dá wọn ò lè dá wa rí o wọn ò dẹ́dá o wọn ò dàbí ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà wọn lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọn ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe pé à máa sìn ọlọ́run dá wọn minor láti bí ìmọ́lẹ̀ lọ́lọ́run ti dá wọn màláíkà wa manahahum alinkiyada tam ọlọ́run wá ṣàánú wọn ó sọ̀rọ̀ pọ̀ fún wọn láàrọ̀ rẹ tó ṣe fún wa ni wípé ọlọ́run fi ṣe ẹ̀bùn fún wọn ìmọ̀ àgbàfà pátápátá fásì ọlọ́run ìmọ̀ àtẹ̀ láti ọlọ́run ọlọ́run ṣe fún wa màláíkà léè tí ò sí fáwọn tá jẹ́ ẹ̀dá àwọn jẹ́ ẹ̀dá ní ìsìn tọ́lọ́ ní àmẹ́sẹ̀ wọn ni ó máa wù wá láti ṣe ṣùgbọ́n àwọn màláìka látàrí pọ́lọ́wọ́n bá ó ti sànú wọn ó ti ta wọn lọ́rẹ pé n ti bá ní kẹ́ ẹ ṣe nìkan ńlẹ́ máa ṣe wọ́n gbà fà fọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n á máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bákan náà ọlọ́run tún wa man indahu la yastakbiruna an ibadati àwọn ẹ̀dá tí a ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn àwọn màláíkà wọn kì í ṣe mọ́tòmọ́tò níbi ìmọ̀ jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala àní máa ń jọ́sìn fún ọlọ́run ọba lọ́sàn-án àti lóru wọn kì í sì kó ṣoṣo kì í rẹ̀ wọ́n sọ àwọn màláíkà nu àlékún ìkẹ́ àtànà ọlọ́run ọba kọ́ máa bá wọn. àwọn àyà tí ń tọ́ka sí páwọn màláíkà ẹ̀dá tí ń bẹ òní wọ́n jẹ́ kó tó di pa lọ síbi irú ìgbàgbọ́ wo lọ́yẹ ká ní sáwọn màláíkà nínú àwọn àyà ètí ń ṣe àfimúlẹ̀ pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn màláíkà ni pé nínú suratul Baqara lọ́wọ́ parí ọlọ́ni amana rasulu bima unzila ilayhi min rabbi wal mu'minun kullun amana billah wa malaikati wa kutubihi wa rusulihi ọlọ́ni amana rasul òjíṣẹ́ lọ́wọ́ bá anábìwá Muhammad ọgbọ lọ́wọ́ bá rẹ̀ ọgbà gbọ́ o. amana rasulu ma unzila ilayhi tíra àtọ́nà bá sọ̀kalẹ̀ fún anabi muhammad ọlọ́run jẹ́rìí sí pé anabi gbàgbọ́ báyìí bí ṣe gbàgbọ́ bẹ́ẹ̀ làwọn múmi ní òdodo àwọn náà tún ní gbàgbọ́ sí tíra ọlọ́run bá subhanahu wa ta'ala àníṣẹ́ gbogbo wọn kullun amana billah gbogbo ní ẹni gbàgbọ́ sọ́nà ọba ta'ala bí a ṣe gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ní a tún gba àwọn kódà àwọn tíra ọlọ́run àtàwọn òjíṣẹ́ náà ọba tí wọ́n sọ àwọn tírà náà kalẹ̀ fún gbogbo wọn pátápátá òní wọ́n gbàgbọ́ àyà kan nù sónù àyà ọlọ́run jẹ́ àmọ̀ pé lára ń tá a gbọ́dọ̀ di mẹ́rù gbàgbọ́ wa kó tó lè pé òní al-iman bil malaikati ńlọ́wà nínú àyà mi nínú suratul Baqara ọlọ́run ní laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinna al-birra ṣùgbọ́n tí ń jẹ́ ìgbàgbọ́ tàbí tí ń jẹ́ dáadáa man amana billahi wal yawmil akhiri oní dáadáa tẹ́ǹtọ́ gbọ́lọ́wọ́n ọba gbọ́ tó bá ṣe tó sì gbọ́jọ́ gbin dàlùkì àmọ̀ gbọ́ dáadáa tó bá ṣe òun gangan ni dáadáa tàbí tí ń jẹ́ ìgbàgbọ́ oní kéèyàn gbọ́lọ́wọ́n ọba gbọ́ àtọ́jọ́ kẹ́yìn àwọn màláyíkà ká gbà wọ́n gbọ́ tí e dórí àwọn àtìrà ọlọ́wọ́n ọba àtàwọn ànábì tọ́lọ́wọ́n ọba sọ àwọn àtìrà náà kalẹ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún tábà ń sọ nípa ìròyìn àwọn màláìka tàbí ìgbàgbọ́ tó yẹ ká ní sáwọn màláìka àwọn tó kọ́nu ọmọ pọ̀ lára àwọn nǹkan tó kọ́nu ni pé al-imanu bi wujudihim à ń láti nígbàgbọ́ pé àwọn màláìka ẹ̀dá tí ń bẹ òní wọn o àwa lè má rí wọn ṣùgbọ́n nàbí jẹ́ àmọ̀ wípé àwọn màláìka ń bẹ ọlọ́run náà jẹ́ àmọ̀ wípé àwọn màláìka wọ́n ń bẹ kódà níbi tá a ti ń gbọ́mi yìí àwọn màláìka mbẹ́mbẹ́ o látàrí pé ẹnì kọ̀ọ̀kan wa ńlọ́lọ́ àwọn màláìka ti ń sọ níwájú ti ń sọ lẹ́yìn àwọn màláìka kan tún bẹ léyìí tó ṣe pé àwọn tá à ń ṣe tọ́da àti tí ọ̀dà gbogbo ẹ̀ ní à ń kọ́ lẹ̀ àwọn màláìka wọn èyí yà wá nígbà kankan o yẹn ni pé à ń ṣọ́ra ṣe ká máa máa ń wí ń tá ṣe ń tá ṣe níṣẹ́ torí gbogbo ń à ń ṣe tọ́da wọn kọ́ lẹ̀ ẹgẹ́ bá sì máa yànnàná tá máa ṣe àlàyé nípa àwọn aṣẹ́ èyí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó pín fáwọn màláìka yìí tí wọ́n sì mójútó tí wọ́n gbájúmọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn pé tá la nígbàgbọ́ pẹ̀lú àwọn màláìka à ń láti nígbàgbọ́ pé àwọn ẹ̀dá yìí wọ́n ń bẹ o ìgbàgbọ́ aláwọ̀kọ́ nù ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé à ń láti nígbàgbọ́ al-ilmu biman alimna ismahu minhum àwọn tá a bá mọ̀ ọkọ rẹ̀ nínú wọn a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú wọn a gbà wọ́n gbọ́ láwọn màláíkà tá a mọ̀ dáadáa onímọ̀lákù Jibril angel Gabriel àmọ̀ dáadáa kò fẹ́ ẹ̀sẹ̀ ntí ọ̀mọ́ bákan náà Israfilu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn màláíkà tó ṣe wípé ọlọ́run dá kọ́ wọn tó kọ́ wọn tó tí ọ̀pá máa tó gbajúmọ̀ dáadáa yálà nínú tírà ọlọ́run ọba àbínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni pé aláti nígbàgbọ́ sí àwọn tó ṣe pé àmà àmà ń mú kọ́ rẹ̀ nínú àwọn màláíkà yìí aláti nígbàgbọ́ sí i lábala ìnígbàgbọ́ sáwọn màláíkà al-iman bima alimna min sifatihim àwọn tá a bá mà nínú àwọn ìròyìn wọn à ń láti tún gbà wọn náà à ń láti gbàgbọ́ malaku jibril aleyhi salatu wa salam lápẹ̀rẹ̀ anabi ti fún anírò nípa rẹ̀ pé annahu ra'ahu ala sifati ó lóun ti rí malaku jibril lórí àwòrán bọ́lọ̀ ń ṣe dáa gan-an ìyẹn súrọ́tì yìí alimalakiya lórí àwòrán bó ṣe jẹ́ màláíkà anabi sọ pé òun ti rí èyí tó sọ pé ọlọ́run bá dá lé lórí anabi wá ń ṣe àlàyé ó ní ìyẹ́ apá rẹ̀ èyí tó ní ó tó situmia yẹn ni pé igba mẹ́ta ẹgbẹ̀ta ìyẹ́ oníbẹ̀ fún mọ́lákọ̀ jìbìrín tó na àwọn ìyẹ́ yìí yóò sì bo gbogbo ojú sámà pátápátá yẹn ni pé lára àwọn àgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sáwọn màláìka nù pé àwọn màláìka yìí o wọ́n láwọn àròyìn ká o lẹ́yìn tó ṣe pé àáfi ròyìn wọn wọn a máa wá láwọn màláíkà ìgbà míì sì ń bẹ látàrí agbára èyí tọ́lọ́wọ́n bá ti ó fún wọn wọn a máa tàṣà kálà wọn a máa yí padà kúò ní bọ́lọ̀ ń sì dá wọn ní angel wọn lè wá láwòrán èèyàn kódà ń gbà yá níbi sàlàrì sàlám ó máa ń wá láwòrán lárúbáwò oko ìgbà míì ò lè wá tí ó jọ ẹnìkan náà wọn sàbí torúkọ rẹ̀ ń jẹ́ dàhíyà so lára àwọn ojúbọ̀nà ní bó ṣe wá yẹn nípa àwọn màláíkà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala yatahawwalun wọn a máa yí padà kú láwòrán bí ẹ ṣe jẹ́ màláíkà ilaihati rajulin wọ́n lè wọ́n láwòrán ọkùnrin bóyá ṣẹlẹ̀ sí malaku Jibril nígbà wo ni hina arsalahu Allahu ta'ala ila Maryam ìgbà tó náà ọba tọ́ran malaku Jibril tọ́ran sí Maria ìyá salatu wa salam ọlọ́ba níbi tó dá wà pé a bó o láà ṣe jẹ́ mo fọ́ náà mo mo fi wá sọ kó o lọ́ra rẹ o tọ́ pé ọba ní tẹ̀kí yìí o tọ́ pé ọba bẹ̀rù ọlọ́run ọba ń tòótọ́ o jìnnà sí mi bí tí mo wá o yẹn ni pé àwòrán èèyàn ńlọ́wọ́ bá Mariam yẹn ni pé àwọn malako ọlọ́run fún lágbára láti wá láwòrán èèyàn bákan náà malako yìí ó tún wá láwòrán èèyàn ó wá bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹgẹ́ bí Umar bó ṣe gba hadith náà bó ṣe gbà wá ó ní à ń bẹ pẹ̀lú jìṣẹ́ lọ́wọ́ ba níjọ́ kan ìtọ́lá àlẹ́yìn rajulun lárakùnrin kan ló bá yọ sí wa lójijì arákùnrin yìí ṣẹ̀dídù sàwá ṣẹ̀dídù sàwádì ṣáárì irun orí rẹ̀ ó dúdú kirikiri bákan náà aṣọ rẹ̀ ó sì funfun gbòòlà ntọ́ wá senilémọ̀ lára arákùnrin ni pé làáyọ̀rọ̀ àlẹ́yìn atharu safar kò sí orí pa jẹ́ arìnrìnàjò láàrin ara rẹ̀ ọ̀dọ̀tí aṣọ rẹ̀ ọ̀dọ̀tí bàtà ẹsẹ̀ rẹ̀ ọ̀dọ̀tí irun rẹ̀ kò sí wọ́ọ̀tù kò sí yẹ́túyẹ́tú wala ya'rifu minna ahadun ẹnì kò sì máa rí nínú wa kọjá ìrìn àjò kò sí ẹni tó máa láàrin wa ó sà bọ̀ ni ó sà ń bọ̀ ni tẹ̀ wá déwájú ànábì nígbà òde bẹ́ẹ̀ ó jókòó síwájú ànábì ó fi eékún rẹ̀ méjèèjì èyí títí ànábì méjèèjì ó wá gbọ́wọ́ rẹ̀ lórí ìtàn ara rẹ̀ méjèèjì ó wá sọ pé ya Muhammad ni anil Islam wàá bẹ̀rẹ̀ sí ní bèrè àwọn ìbéèrè oríṣiríṣi lọ́dà níbo Muhammad sallallahu alayhi wa sallam níparí nígbà parí ìbéèrè rẹ̀ tán ó bèrè nípa Islam nípa imani anabidalon nípa hisan dáadáa anabidalon ó tún wá béèrè béèrè ó béèrè nípa pé níjò la yọ parẹ́ anabi sọ pé ntí wo òfin mọ́ èmi náà mọ́ nù ó béèrè nípa àwọn àpẹẹrẹ rẹ̀ anabi ṣe àlàyé rẹ̀ ó ṣe fún un lẹ́yìn náà fún mi mọ̀ ntọ́lá kọ́ lọ́ba pẹ́yìn dà làbárí mọ́ lárakùnrin ìbá lọ falabistu maliyan umaru ni mo á lọ́ra lọ àsìkò díẹ̀ àníbi wa ń sọ fún mi pé umaru bá wa tí ń ìbéèrè lóhùn ǹjẹ́ ọmọ bí umaru èmi ọmọ o wa sọ pé àádà jìbìrìl bá wa mọ́lákò jìbìrìl ònu àtàkùn ọwọ́ abayín dínàkún ọwọ́ àfi àwọn tí ń béèrè ọmọ wọn fẹ́ kẹ́ ẹ lè bá akẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ló fi ń béèrè ẹgẹ́ bá ṣe rí àdín nínú Sahihu Muslim. bákan náà àwọn màláíkà tọ́lọ́run bá rán sí anabi Ibrahim aleyhi salatu wa salam àtàwọn tọ́lọ́run bá rán sí anabi Lot àwòrán èèyàn òní gbogbo wọn òní wọn fi wá kódà ńgbà tí wọn lọ́dọ̀ anabi Ibrahim aleyhi salatu wa salam àwòrán èèyàn òní àfi dọ́dọ̀ rẹ̀ gbà àwọn ìjọ yìí innakum qawmun munkarun àmọ́ àwọn èèyàn yìí báàmọ̀ báàmọ̀ ó yẹ àṣẹ dáadáa sí wọn lọ́ba pẹ̀ràn fún wọn lọ́ba rí i pé wọn ò jẹ́ àlàtà kòló sẹ́yìn ìjọ ni fa awja safi nafsi ya khaifa bíbẹ̀rù bójó bó ṣe wá sínú gbáyà ànábì Ibrahim nù wọn ni tàwa tó rí màláìka ni wọ́n awéye jẹ awéye sí mu ṣùgbọ́n àwa láti fọ oníròdùnú pé ìyáálé rẹ òun náà ò bímọ alálùbáríkà ìyá ìkéèmọ̀ wọn ni tọ́ má kéèmọ̀ ọba kí ni tá a fẹ́ fàyọ láàrin ni pé àwọn màláìkà bí a ṣe máa ń wá láwòrán èèyàn bẹ́ẹ̀ náà ni a máa ń wá láwòrán bọ́lọ̀ ń ṣe dá wọn ní malak láwòrán bọ́lọ̀ ń ṣe dá wọn láwòrán angel láwòrán màláìkà yìí eléyìí ẹ̀ẹ̀mejì péré ní malakọ̀ jìbìrín lọ́wọ́ bá níbi Muhammad sallallahu alayhi wa sallam ìgbà àkọ́kọ́ ńgbàtà níbi ń bẹ nínú kòtò gárì Hira kótó di ànábì ọlọ́run ba tó padà di ànábì ọlọ́run níjọ́ náà ìgbẹ́lẹ́ nígbà tí ń gun sánmà lọ láti lọ gba ìrun wá. àwọn mọ̀lẹ́kà tá a wá wí yìí wọ́n láwọn iṣẹ́ lóríṣiríṣi léyìí tó sọ pé ọlọ́run ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan nínú wọn àwọn iṣẹ́ yìí oríṣiríṣi ni nínú àwọn iṣẹ́ èyí tó lọ́wọ́ bá tí ó gbé fún wọn oníwáàyí ńlọ́jẹ́ yẹn ni pé ìmísí ntọ́lọ́mbà fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nípasẹ̀ tàbá àwọn tíra tó ti ṣíwájú òfin ọlọ́run ọba ẹni tó lọ́run ọba fi eléyìí tì lọ́dọ̀ tí máa mú wá bá níbo Muhammad onáà ní malaku Jibril aleyhi salatu wa salam al-amin ẹni ìfọkàntán alawahi láàyè tààlà lórí ìmísí lórí ọ̀rọ̀ ọlọ́run ọba ètí mú wá sọ́dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì rẹ̀ kọ́lọ́mbà nìkẹ́ malaku Jibril aleyhi salatu wa lọ́rọ̀ àwọn mọ̀lẹ́kà tó ṣe pé ọlọ́run yàn níṣẹ́ kan àbó mi láti rí Míkáílò iṣẹ́ lọ́wọ́n bá yan Míkáílò òun náà ni kójú ọ̀ máa rọ̀ kérúgbìn ò sì máa jáde ńlọ́wọ́n bá fi ṣe àkóso àwọn ẹsẹ̀ yìí kìí kú sí bọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kò lè dàṣe kọ́ ṣùgbọ́n lọ́wọ́n fẹ́ ó fi ń kàwé ẹ̀dá ó fi ń kọ́ alẹ́kọ̀ọ́ ni mọ́sọ̀rọ̀ ààrẹ di fọ́ọ̀mà èèyàn kan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin tẹ́ẹ̀mánu èèyàn kan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́wàá pínṣẹ́ jẹ́ kí division of labour jẹ́ kó wà níbi gbogbo ntọ́ bá gbé kalẹ̀ léyìí tó bá fẹ́ máa ṣe yẹn ni pé láwọn màláíkà tó láwọn bá tó yanṣẹ́ fún ńlá ti rí Mikael ojú ọ̀rọ̀ ni irúgbìn ọ̀jáde so malako màláíkà yìí ìyẹn Mikael lọ́lọ́wọ́n bá fi léyìí tì sí ní ọ̀dọ̀ láwọn màláíkà tí wọ́n ń bẹ tá a mú kọ́ wọn tá a sì tún máṣẹ́ tí wọ́n ń ṣe ńlá ti rí Israfil ìsirọ́fìlù yìí ìsirọ́fìlù yìí òwòl muwakkalu bin nafkhi fi sóòrì ńlọ́wọ́n bá yàn pé ìwọ lọ́ọ́ fa fèrè nígbàtá yóò bá parẹ́ wọ́n ní fèrè mẹ́ta ni àwọn kan náà wà fún àwọn ní méjì àwọn tí wọ́n pè mẹ́ta wọ́n ní ọ̀kọ́ fọ fèrè aláwọ̀kọ́ yóò fi dẹ́rù bà gbogbo ẹ̀dá fèrè ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tí bá ń sẹ̀mí pátápátá gbogbo wọn fi kú yányányá fèrè ẹlẹ́ẹ̀kẹta ó fèrè àjíǹde pé gbogbo ẹ̀yìn oríkèéríkèé ara tẹ́ ti já kutukutu gbogbo oríkèéríkèé ara tó ti gbó gbogbo àwọn oríkèéríkèé ara tó ti já kutukutu ọlọ́run ọba ń pa yín láṣẹ pé kẹ́ ẹ sọ dí padà onílọ́jọ́ ẹ̀san o onílọ́jọ́ àlòkè àmà o gbogbo ẹ̀dá bá ti ń gbọ́ fèrè kálukú wa ẹ̀mí ó máa padà sí alára gbogbo oríkèé ara wa yóò sì máa pé pérépéré eré là á mú á máa lọ sí ardul mahshar níbi tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ó ti ṣe ìdájọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kọjọ́ náà jẹ́ ọ̀dẹ́rùn fẹ́nìkọ̀ọ̀kan wa nínú àwọn màláíkà tí ń bẹ oní malakul maut ńlọ́wà oní màláíkà tí máa gbẹ̀mí ẹ̀mí èèyàn oní ọgbà ẹ̀mí àǹjànú oní ọgbà ẹ̀mí ẹranko ẹ̀mí ẹja gbogbo tí ń sẹ̀mí pátápátá ọlọ́run bá fi ṣe àkóso pé kó máa gba ẹ̀mí wọn ìyẹn malakul maut wal muwakkalu ọlọ́run bá fi ṣàkóso bí kọ́bìlì àrùwáhì indalmọ́tì pé ẹ̀mí ìwọ ni kọ́ máa gbà á nígbà tí ikú nígbà tó bá dé bá kọ́ wa. nínú àwọn mọ̀lẹ́kà tí ó ń bẹ bákan náà ó ní alimálàkó alimuwakalubinnar wọ́n wà xaazinu náà torúkọ rẹ̀ ń jẹ́ máàlíkù nínú àwọn mọ̀lẹ́kà tí ń bẹ ńlá ti rí máàlíkù máàlíkù yìí oníṣàkóso iná bó tilẹ̀ pé oní àtúndì àwọn àwọn àwọn tí wọ́n jẹ́ olùkúnlọ́wọ́ fún un ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà òní ń ṣàmójútó iná òní ń sọ iná. láwọn màláíkà tí ń bẹ bákan náà òní <clears throat> al-malaikatul muwakkalun bihifdhi bani adama fi dunya àwọn màláíkà tó sọ pé ọlọ́run fi hàn ṣe àkóso mímá sọ ẹ̀dá mímá sọ ọmọ ẹ̀dá ènìyàn nílẹ̀ ayé ń bí nínú ayé al-Qur'an ọlọ́run ní lahu mu'aqibatun min bayni yadayhi wa min khalfihi yahfadunahu min amrillah yẹn ni pé ọmọ ẹ̀dá ènìyàn àwọn màláíkà ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n ń sọ níwájú tí wọ́n sì ń sọ lẹ́yìn ṣùgbọ́n gbà tí kádàrá ọlọ́run bá dé tọ́lọ́run bá fẹ́ ká burú kan àbómi ìkọsẹ̀lẹ̀ sẹ́dá hàláwó áníhù wọ́n bá pàtì wọ́n kú lọ́dọ̀ rẹ̀ nígbà bá kú òun ẹni tọ́lọ́run bá fẹ́ kọsẹ̀lẹ̀ sí ni ó wà á sí. lórí màláíkà ètí mójútóná ọlọ́run bá ń sọ nípa rẹ̀ nínú alukur'an wanadaw ya maliku liyaqdi alayna rabbuka àwọn ọmọ náà àwọn ni wọ́n máa lọ́gọ́n wọ́n ní rẹ máàlíkù rẹ màláíkà tó lọ́n fi ṣe àkóso ìmójútó náà kọ́lọ́wọ́n bọ́ pa wá àsọfọ́lọ́wọ́n bá rẹ kọ́ pa wá ń bọ̀ ẹ lè kú ìdínlẹ̀kùn màkìfọ́n bẹ́ẹ̀ sì máa bẹnu gbére inú náà ọlọ́run o má mà ṣe wá lọ́mọ náà o. láàyè mi ọlọ́ni wà kọ́ ọ̀là lẹ́bí náà fi náà rí lọ́kọ́sánà ti jahannam ó dẹ̀ ràn rọ́bà kan yukhaffif anna yawma min al-adhab àwọn ọmọ náà wọ́n máa sọ fún àwọn màláíkà tọ́lọ̀ fi ṣe àkóso ìmójútó náà pé òde àwọn rabbakum ẹ bá níbi ọlọ́run ọba yìí yukhaffif anna yawman kó tiẹ̀ ṣe ìyà ọjọ́ kan kó sì ń fufu yẹ fún wa kó tiẹ̀ kọ́ da wa sí lọ́jọ́ kan kó má fi yà wá kó sànú wa ẹ bá ní sọ fọlọ́run ọba yín pé ẹ̀yin kéde ẹ̀yin o tó ti pọ́ àti ọlọ́run ti dé bá yín gbà ń bẹ ń lé ayé tẹ́ẹ̀tẹ̀lé ẹ máa gbádùn lọ nínú náà nínú àwọn màláíkà tí ń bẹ òun náà làwọn màláíkà tó ṣe pé àwọn ni wọ́n gbé àríṣù ọlọ́run àwọn ni á dì í mú ọlọ́run bá ń sọ nípa nínú sọ́lọ́tù gọ́fìrì pé alladhina yahmiluna al-arsha wa man hawlahu àwọn màláíkà tó ṣe pé wọ́n gbé àríṣù wọ́n gbé dání àtàwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn. so láàyè mi ọlọ́run ni láyìn yẹn stankin an yakuna abdanillah anabi Isa Jésù kò lè takú kò lè kó a sọ pé òun yẹ sẹ́rù ọlọ́run ọba kò jẹ́ wí bẹ́ẹ̀ tí ẹ dọ́dọ̀ àwọn màláíkà tí wọ́n súnmọ́ ọlọ́run ọba jùlọ pẹ́kípẹ́kí lára àwọn màláíkà tí ń bẹ ńlá ti rí àwọn màláíkà tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún yàn wọ́n níṣẹ́ mi iṣẹ́ kí ló yàn wọ́n bihifdhi a'malil ibad àwọn iṣẹ́ tèmi àti yín tà ń ṣe ọlọ́run nìkan máa sọ iṣẹ́ tà ń ṣe lọ́sàn-án tí ń rìkọ́dù rẹ̀ lẹ̀ rìkọ́dìn tiwọn ó ju ti studio lọ ó ju ti rédíò lọ ó ju ti gbogbo nǹkan lọ torí pé wọ́n gbàgbé nǹkan ní tiwọn ọlọ́run bá ń sọ nípa wọn pé anil yamini wa ani shimali qaid ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid ọmọ ẹ̀dá ènìyàn kò ní pọ gbólóhùn kan jáde lẹ́nu àfi kó ṣe wípé àwọn màláíkà tọ́lọ́run bá subhanahu wa ta'ala tọ́yìn àti wọ́n ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ bó o ṣe ń ṣeun ọgbà bó o ṣe ń ṣe bẹ́ẹ̀ ni a ti ń rìkọ́dù rẹ̀ lẹ̀ àfikọ́ lọ́wọ́ bá kọ́ sásàánú wa kó ṣe alọ́mọ àlùjáná o ọlọ́mọ má ṣe wá ní ọmọ àná yẹn ni pé lára àwọn màláìkà ti ń bẹ ńlá ti rí àwọn màláìkà tí ọlọ́mọ bá subhanahu wa ta'ala ti ọ̀dà kọ̀ yìí àwọn màláìkà yìí ńlá tó ṣe wípé wọ́n mójútó ẹ̀dá wọ́n ń sọ níwájú wọ́n ń sọ lẹ́yìn gbogbo sẹ́tẹ̀dà bá ń ṣe pátápátá àwọn ni wọ́n ń rìkọ́dù rẹ̀ lẹ́ẹ̀ ọ̀yọ́ àmójútẹ́sẹ̀rí ní ṣíṣe ọlọ́run ní ibi yàtàlà kọ́lì mọ̀tàlà kìíyàn ànílìyẹ̀mí ni wàá ní ṣìmáàlì kọ́ńìd yẹn ni pé hìyìn náà yàtọ̀ bìdì màlàkánì alùmọ̀tàrọ̀ sídàn àyẹ̀mí ni àwọn màlàkà méjì tó yẹ pé wọ́n ń bẹ pẹ̀lú rẹ nígbà tí wọ́n bá ń kọ ní tó ń ṣe ìka ń bẹ lọ́tún ìka ń bẹ lóṣì rẹ ètí ń bẹ lọ́tún ó ń kọṣẹ́ rẹ ètí ń bẹ lóṣì òun náà ń kọṣẹ́ bú èyí ń ṣe. fálẹ́dì ánìlìyẹ̀mí ni yàtọ̀ bìdì hasanat etí ń bẹ lọ́tún iṣẹ́ rẹ̀ lòun kọ́lẹ̀ ní rìkọ́dù etí ń bẹ lọ́sì òun rìkọ́dù àwọn iṣẹ́ ẹ̀bú etí ẹ̀dá ti ń ṣe. máa yálfídò mi ń kọ́ lé yẹnni pé ọmọ ẹ̀dá ènìyàn kò ní sọ̀rọ̀ kan jáde lẹ́nu ìlàlàdéyì málàkún yarukubu kọ́ọ́lá o àwọn ẹ̀kọ́ màláyíkà kan ó ti ń bẹ pẹ̀lú rẹ̀ ti ń sọ gbólóhùn rẹ̀ àwọn èdè ti ń pè lẹ́nu ìtọ́ dáńbẹ̀ ọ̀ ń sọ wọ̀yàtúbù bẹ́ẹ̀ ni ń kọ́ wọ́wọ́ málàkún hádìrún mu'addun lidhalika màláìkà kan tó ṣe pé ó ń bẹ pẹ̀lú ọmọ ẹ̀dá ènìyàn ntọ́lọ́wọ́n bá tọ́ yan òun fún láti máa ṣe òní pé àwọn ntẹ́dàbá ti ń kọ́ ntẹ́dàbá ti ń ṣe òní ọmọ àkọọ́lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àjá bẹ̀rù ọlọ́run ọba àwọn gbólóǹtà máa ọ́ tà jáde lẹ́nu ẹ̀já rí pé gbólóǹtà dáa tí ó yọ ọlọ́run ọba tí ó yọ nínú ni nínú àyà mi ọlọ́ni wa inna alaykum lahafidhin kiraman katibin àníṣe àwọn olùsọ́kan wọn bẹ tí a ń sọ yín o àwọn tá a wí yìí alápàlẹ́ ni wọ́n katibin olùkọ́ ni wọ́n kíkọ́ tiwọn ọlágbára ju bẹ́yìn ẹ̀dá bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ nǹkan lọ o láàyè míì ọlọ́run ní yàtọ̀ àkọ́bù náà fi kò màláìka tó ń bi lẹ́yìnrì wa nahar yẹn ni pọ́n bẹ pẹ̀lú ọmọ ẹ̀dá ènìyàn kọ̀ọ̀kan àwọn màláìka kan ti ń sọ kó omi àwọn tó lè kó sùtá tó lè kó bá a àwọn tó lè jẹ́ ìnira tó lè jẹ́ fún àwọn mọ̀lẹ́kà kan bẹ̀ tó ṣe pé wọ́n ń pọ́ra wọn lẹ́yìn tí a ń sọ ọmọ ànábì ádámà àwọn mọ̀lẹ́kà yìí yàfàdúnà lé àmàlàwò àwọn ṣètò ọmọ ànábì ádámà ti ń ṣe wọ́n ń sọ àwọn tó gbogbo tó ti lè jáde láti bi ẹnu rẹ̀ tàbí láti bi ìṣe rẹ̀ àwọn mọ̀lẹ́kà yìí lọ́gán ni hàn tí a sì ń kọ́ sílẹ̀ lára mi iṣẹ́ kan àbó mi muwakkalun birrahimi rahimi mẹlẹ́kà kan mẹ́tọ́ sí pé apò bí obìnrin òun làwọn ń sọ o àti nọ́tọ́fà àtọ̀ tí ń dọ́mọ tí bẹ́ẹ̀ nù apò bí àwọn ìyá ọlọ́mọ àwọn mẹlẹ́kà kan mẹ́tọ́ sí pé wọ́n tún sọ nínú hadith abdullahi bin Mas'ud ọlọ́mọba nìyọ́nù sí olùjíṣẹ́ náà bá sọ pé inna ahadakum dájúdájú ẹnìkọ̀ọ̀kan nínú yín yujma'u khalquhu fi batni ummihi ló sì pé bọ́nà ọba ọ̀nà ọba ti kó dídá rẹ̀ ọ̀nà ti kó jọ sínú àpò ibi ìyá rẹ̀ yọ máa bẹ́ńbẹ́ àrùbáyìn náà yọ máa north fatan ogójì ọjọ́ ni ó fi máa jẹ́ àtọ̀ ordinary spam fún mayako náà alakata mithla dalika forty days mi yóò tún wá lálàfo forty days yẹn yóò ti di ẹ̀jẹ̀ rigidi fún mayako náà mọ́dùgàtà mithla dalika ogójì ọjọ́ mi bàtí ó bẹ pọ́sù mẹ́rin yóò ti á di bá a ṣe ẹran kan níbi ẹran yìí lọ́wọ́ bó ti wá mú kí ẹ̀dá rẹ̀ kò ti pé wá gbọ́dọ̀ bá wa da lẹ́dà tó pé thumma yursalu ilayhim malak ọlọ́wọ́ wà rán màláìka sí màláìkù tó lọ́wọ́ bá ti rán sí i ó ní màláìka tó ṣe wípé ó mójútó ààtọ̀ nígbà tí ń bẹ láàtọ̀ tó fi di ẹ̀jẹ̀ tó fi di ẹran tọ́lọ́ fi wá da lẹ́dàá màláìka ti mójútó nàníbi sọ́nù hadithi màláìkù yìí ń bọ̀ bá wa bá ọmọ nínú àpò bíi ìyá fàyẹ́nfọ̀kọ̀ fi ruh yóò wá fi atẹ́gùn sẹ̀mí yóò fi ẹ̀mí sí ọmọ ńlára lẹ́yìn bọ́ bá fẹ̀mí sí lára tán wà yóò máa rògbé arba'in kalimat nǹkan mẹ́rin wọ́n wà á kọ́lẹ̀ fọmọ yẹn ni pé mo máa ń lépa kádàrá ọmọ nìkejì rẹ mọ́ ntọ́ jẹ ntọ́ di ntí kálukú wa tá a jẹ tá a di gbogbo ẹ̀ ní ẹ ti kọ́ ká tó wá sáyé ọlọ́run pilẹ̀ ti kọ́ kó tó dá wa ẹni tí ó dépò gómìnà ọlọ́run ti kọ́ lẹ̀ ẹni tí ò ní lálàá rẹ̀ ẹni tí ò ní fẹ́ẹ́ débẹ̀ ẹni tí ó jẹ lè máa mọ̀ ẹni ò ní jẹ ẹni ó jẹ pásítọ̀ gbogbo ntẹ́yìn ọ̀jẹ̀ pátápátá

bí ayé ọ̀wálé ayé bá ti ń délé ayé náà ni ó tún máa padà ǹjọ́ náà wọ́n ti kọ́lẹ̀ wà á mọ̀ lò ó iṣẹ́ tí yìí ó gbélé ayé ṣe wọ́n tún kọ́lẹ̀ wà ṣèké yọ́n àwùsàáyìd ọlọ́run sànú wá sí àǹsàáyìd o ọmọ tí yóò bá jó lórí ibú nínú ọjọ́ náà wọ́n ti kọ́lẹ̀ pé olórí ibú lélẹ́yìn èyí tí yóò bá ṣoríire náà ọjọ́ náà wọ́n ti kọ́lẹ̀ pé olórí rẹ lélẹ́yìn ọlọ́run ṣèmi àtìyín lẹ́ńtàkọ́lẹ̀ dáadáa tí ó ti ń bẹ́ẹ̀ fún bá a ṣe rí màá níjókòó ní òǹlẹ́lẹ́yìn ìjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run bá a tún máa tẹ̀síwájú àwọn aláàmọ́ wà o ẹ̀yin láti máa bá kọ́nà ọba kó jẹ́ kí a tún máa fi àìkú dẹ́gbẹ̀ra kó ṣe alọ́màdù jẹ́ nìkan máa ṣe ní ọ̀mà náà subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.